ṣé gbogbo ohun tí mo dẹ̀ ń sọ látẹ̀kọ́ yín sí náà kò dẹ̀ tí yẹ o tí rẹ̀ kọ́ tó tó tó tó tó tó yanrantí kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ wo ló wà lọ́rọ̀ nínú ọ̀rọ̀ tẹ kó dalẹ̀ ẹ̀kọ́ wo ló yọjú ń bẹ̀ ẹ̀kọ́ gan ò yọjú débi pa máa láfẹ́ mẹ́kọ̀ọ́ ni gbogbo èkó ayọ̀. ọ̀rẹ́ mi tó ní. kí ló dé tẹ́ ẹ ránṣọ́rọ̀ ṣó ti rẹ̀ yín. Eh, eh. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ̀ǹkẹ̀ tẹ́lẹ̀ tí mo bá dẹ̀ ti bẹ sọ gbọ́ kí mo fẹ́ ṣe i can't do myself. bá pa yín kí lè rè. ọ̀rẹ́ mi tó ní kí n bẹ bá sọ̀rọ̀ kó máa fún ẹ lọ́jà ọ̀rẹ́ mi tún jí lórí kí n bẹ bá sọ̀rọ̀ kó máa fún ẹ lọ́jà ó pè mí lánàá ó ti pè mí lánàá. ó ní kí wọ́n á gbọ́jà sínú mọ́ọ̀lù àwọn pé wọ́n máa fún mi ní space. mi ní space ẹ ẹ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bí tẹ́jọ sọ̀rọ̀ yìí sí ó ló ti bọ́ sí. ẹ ti bá mi bá sọ̀rọ̀. ṣé màá bá sọ̀rọ̀ ṣé bọ́ọ̀ ló fi ń gbọ́rọ̀ mi. tí wọ́n ní tó bá rí mi ọláyìnbí ká ni mo bá ròde ẹni rere mo bá ròde o ẹni rere mo bá ròde àtàbà tìbítìbítìbítìbí mo bá ròde o ẹni rere mọ̀ bá ròde ẹ́ ọ́ ọ́ ọ́ ẹni rere mọ̀ bá ròde ọláyímíkọ́ <laughs> bọ́ọ̀lù mo ti dé yan gidi àti mo ti dé yan gidi bí ìwà àtàwàtúbú mo ti dé yan lọ́dà ẹnì kan lẹ̀gbọ́n tí mo ní jù ẹ wá jẹ́ ká làágùn ìyẹn lè kẹ́ kọ́kọ́ sọ tó bá gbọ́rọ̀ ẹni mọ́ kọ́ gbọ́ ni pátì yẹn mi fúnra mi máa ra ìtẹ̀hàn àti kọ́kọ́ lọ àti gbogbo wàhálà tá a ṣe yìí sìn mítìn ilé ẹ̀ka lọ ṣe ìgbà ọlọ́run kí n rìn máa bọ̀. ẹ kí n tó sọ date àti time sórí ọ̀rọ̀ tá à ń bá lọ lẹ́ẹ̀kan yìí tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣe. ẹ̀gbọ́n mi máa padà síbẹ̀ mọ́ ẹ bá rẹ sọ nǹkan eléyìí ló lè ṣe ẹ mọ̀ pé mi náà máa tún fún yín lówó eléyìí ló lè ṣe wá láǹfààní o ẹ wọ̀ kí ti bá lọ́ọ̀sì mo máa tún tajà máa lówó púpọ̀ máa tún fún yín nù ẹ̀ ìyẹn déètì ìgbà ọlọ́ni kí n wá ẹ̀mí ìgbà tí mo ti pàdé kọ́mpìnì yẹn tí wọ́n jẹ́ wọlé ni mo sọ fún yín náà ah! ìgbà ọlọ́ni kí n wá ìgbà ni mo fẹ́ kó o gbà sí mi lẹ́nu wípé tí ọmọ bá lóyún àìtọ́ lásìkò tí ò tó. wo ẹ̀gbọ́n mi ẹ má máa ra ẹ má ṣe báyìí náà stop ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi stop ṣe bẹ́ẹ̀ náà ẹ má tún reverse náà a ti wà lẹ́sìpẹ̀sì ẹ̀kọ́ ló ń tẹ̀ mọ́ reverse dáńfọ́ ajẹ̀dẹ̀ ajẹ̀yìn látẹ̀yìn o ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, ẹ sọ̀rọ̀ gidi ẹ tún padà sọ́dọ̀ ìyá sùlẹ̀ ó ti ọmọ yẹn ti kọ àkọọ́lẹ̀ tiẹ̀ ó ti rewrite tiẹ̀ ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilé ayé tiwa ká má fi èrò òde sọ̀rọ̀ lọ́rọ̀ ni. sọ fún ìyá sùlẹ̀ wípé kó má lè nǹkan kó má embrace ẹ kó advice yẹ ó dúró tì tí mo fẹ́ nìyẹn pé kí n kàn sọ bẹ́ẹ̀ ó yà sọ pé pé pé ń sìn pé ń sìn sọ fún. bọ̀kọ̀ wà látọkàn tèmi. ìwọ ló mú ṣáà sọ fún. kémi kan sọ bẹ́ẹ̀ ṣe kí lẹ fẹ́ kí n sọ. pé tí ọmọ ọgbẹ bọmọ ẹ ṣe gboyún yẹn kó eh. embrace ọmọ yẹn kó bá sọ̀rọ̀ o kó bá sọ̀rọ̀ o. ìyẹn ah, ah. kéré ìyẹn kéré ẹ̀gbọ́n mi ẹ ṣọpọn fún yín dé. Ah, má wọrí o. hello mọ́mí sùlẹ̀ aṣáà ń sùn ni èyà ẹ ṣì wà lẹ́nu bí tẹ́tí sunkún yìí náà látàárọ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín pé màá wá wò yín but mo realize pé inú ló bí mi lẹ́ẹ̀kan tí mo yẹ sọ nǹkan tí mo sọ yẹn òsùlẹ̀ à ń kọ́ ẹ mọ̀ kan tẹ́ máa ṣe ẹ fa sùlẹ̀ àmọ́ra o mo kàn mọ́mọ́ sọ̀rọ̀ bí mo yẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ fa sùlẹ̀ àmọ́ra ẹ fìfẹ́ hàn sí sùlẹ̀ à because bó ṣe wà yẹn ọmọ kékeré ni àwọn ọ̀rẹ́ lè tán ẹ̀tàn ẹ̀dẹ̀mọ̀ kan yẹn nǹkan burúkú tí wọ́n máa ń yọ nǹkan burúkú ṣe lẹ́yìn oyè yín òun gẹ́gẹ́ bí ọmọ kékeré ọmọ ọmọ inú ẹ̀ máa ma dùn òun ń yọ ṣe àwọn nǹkan burúkú burúkú bẹ́ẹ̀ ni míìwá ìparun ni ẹ ọmọ búrẹ okun ìwọ òru káwà ruru ẹ fà mọ́ra ọmọ yín lọmọ yín máa ma jẹ́ títí ayé ò ẹ get bó ṣe bẹ́ẹ̀ ṣàbẹ́sẹ̀ kò lè wọlé mò ń bọ̀ lọ́dọ̀ yín sí ẹ máa fà mọ́ra ààbò láṣìírí torí nǹkan téèyàn bá bò béèyàn bá ṣe gbé pé gbá ẹ̀ làwọn ayé abẹ́yàn ṣe báyàn gbé o ẹ fà mọ́ra kò sí pé ó ń ṣẹ́yún lọ́rọ̀ yín because bó ṣe wà yẹn ó tún lè jákọ́lẹ̀ pé bóyá bó ṣe lóyún yẹn bóyá bọ́lọ̀ ṣe bọ́lọ̀ bó ṣe yan kádàrà tiẹ̀ ni ó lè jọ ọmọ máa padà á president lọ́la ẹ má lé ọmọ yẹn síta o ó lè dàgbà tán sìn tí ò lóyún yẹn gan sìn kó jẹ́ pé ọmọ tó yẹ pé ó máa dàgbà jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ wa máa wóyún ó ṣe gbogbo nǹkan láyé yìí ó yí Ọlọ́run ẹ ti understand ó yí Ọlọ́run ẹ̀yin ṣe rí ohun ti school ẹ̀ òun ló kéré jù mo promise ní tó bá ṣe tán àjọ ọmọ bá ṣe máa rán lọ sí school padà ọdún kan náà ni tọmọ yẹn bá ti di ṣe ń sìn ẹ máa gbà tán ẹ̀yin bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní tìyín ni ẹ kú ní iṣẹ́ mọ́kọ iṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ ẹ̀ ṣe tẹ́lẹ̀. <laughs> mo láìkì kí n máa parí lẹ́yìn ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní nìyẹn ṣẹ́wọ̀n pẹ́ lè mú iṣẹ́ náà ẹ lè mú mọ́ṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ ẹ̀ ṣe ẹ ṣe náà ní fáwọn èèyàn fáwọn èèyàn bá ti rí pẹ́ ti yín tọ́ ọmọ ọmọ yín láàárọ̀ àwọn èèyàn á máa kọ́ ọmọ wá sílé yín ẹ gẹ́t àwọn èèyàn máa kọ́ ọmọ wá sọ́dọ̀ títí yín ẹ̀ṣẹ̀ náà ní làárọ̀ tó bá dẹ̀ dọ́wọ́ sàn àbírọ̀lẹ̀ ẹ̀ ẹ̀kọ́ àtàkàrà i'm telling you bí a ṣe ń bẹ̀rẹ̀ skul náà jù yẹn lọ kò sí wàhálà máa yọjú ṣe ń ṣe gbọ́ kò sí bẹ̀rù o kó má lọ gbógun jẹ o ẹ gbọ́ ọmọ ní kú mọ yín lójú lágbọ́rọ̀ lọ́hùn ọlọ́run àwọn gbogbo àwòrán fún wa lágbọ́rọ̀ náà ẹ kò sí wàhálà. ìyá nani in advance <laughs> ìyá sílíàdì nani <laughs> ẹ kò sí wàhálà all right ma yes sir aṣọ aṣọ tán aṣọ tán aṣọ bàjẹ́ aṣọ. because mo ní láti paint ẹ̀ pé kó lè dùn mọ́ létí kó ló máa rí rẹ̀ pé àtúntọ́ dẹ̀ ní nání ni àwọn pé nǹkan burúkú ló ṣẹlẹ̀ yẹn bí nǹkan burúkú ṣe ṣe yẹn á yí nǹkan yìí. ṣọwọ́ ayẹ kò sọ aṣọ aṣọ bàjẹ́ ẹgbẹ́ ìnáwó. mo ti bẹ̀rẹ̀ owó nání nìyẹn jàre sẹ́mi ni mo fẹ́ lọ́ba tọ́ mo fẹ́ tún bẹ̀rẹ̀ lọ́ba tọ́ ẹ tún ti bẹ̀rẹ̀ kẹ́ tún jẹ́ ká máa jẹun. bí ìfẹ́ wà lá bí ìfẹ́ wà lá. ẹ ti ní kí n ṣe kọ́ mo ti ṣe ẹ tún máa yọ ọwọ́. olórí lórí lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní ẹ̀yin náà lè máa bá wọn ra toys bóyá ọjọ́ tẹ bá jáde tọ́ lọ́nba kaṣe tó bá kaṣe ń jìmọ̀ yín lápò ẹ bèbí ẹ ra àwọn ọmọ tó bá ń kó wá sí ilé ẹ̀ a máa fi bá wọn ṣeré kò jù bẹ́ẹ̀ náà lọ. Hmm. so ẹ̀gbọ́n mi jẹ́ ọlọ́ni kémi wá rí zoom. ẹ kò tí ì actually fún mi ń date. irọ́ ni o. farabalẹ̀ farabalẹ̀ ṣebí tún jí mi farabalẹ̀ ṣebí tún jí mi kò tí ì olóhùn máa pè mí lálẹ́ tó máa ti fi dé lálẹ́. ẹ tàn ni. mi ì lè tàn ẹ́ nà án. ẹ̀gbọ́n mi ẹ tàn wọ́n ní pé nǹkan tí àgbàlagbà fi jọ ọmọdé lọ kì í fi hàn. ok ẹ wá pọ̀ mi kí n pè yasuliya. Ah, láìláìláìláì mo tún fún ní business idea lórí pápá ẹ̀rín ìrìn burúkú. olùfẹ́ pè padà ara rẹ̀ tí mo fi jọ ẹ lọ mo fi hàn ẹ yẹn ní dábì jù mí lọ kádùpẹ́lẹ́ ọlọ́pọ̀lọ́wọ̀ gbẹ̀sẹ̀ lọ́sẹ̀ mi ẹ̀ dá mi mọ̀ sílẹ̀ bá ti ṣú tí ìbọ̀dá túnjò bá dénú ilé wa wá fún mi ní appointment date ah ah ẹ gbóòràn ara yín dúró ẹ gbóòràn ara yín. n tó ṣẹlẹ̀ yìí sì dáa o mò ń gbọ́ nǹkan kan o. kílẹ̀ ń gbọ́. àwọn kan sọ pé àwọn fẹ́ polówó ẹ eh, ọ̀dẹ̀ wa polówó. wọ́n lówó wa wọ́n. ẹ eh, ta ló sọ pé wọ́n wọ́n. wọ́n ní lórísun tv owó wa wọ́n. Ah. mi ìtẹ́ mi sọ fún ẹ látẹ̀kọ́ ni wọ́n lówó wa wọ́n jù pàtí wọ́n jù. wọ́n lówó wa wọ́n. I swear. wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ. a ní kẹ́ mọ́ máa gbọ́rọ̀ wọn ni wọ́n pé mọ́ sáwọn ló ń jó lórí. sọ́ọ̀tì ti pè é ni sọ́ọ̀tì pè àtàbàtúbú ni. sẹ́ẹ̀tì pè wá ni sẹ́ẹ̀tì gbá wa lágbo ni sẹ́ẹ̀tì béèrè wo ni. Ah. Ah ẹ bá ń gbọ́ wo bí yes wo wo bí ẹ bá ti wo bí àwọn ọmọ ọmọ ṣe kí ni àwọn ọmọ ju fún yín lọ́wọ́ kan tẹ́ bá ti pè mí kò gbọ́ ẹ ní sanwó pé ẹ pè mí ọ̀fẹ́ lóhun ọ̀fẹ́ nígbàlá ẹ kọ́ ra pé kẹ́sẹ́ kí ni káwa dẹ̀ ṣayé sí bó ṣe ń lọ tẹ́sí ẹ wá fẹsẹ̀ gbọ́n mi dònírọ̀ wọ́n parọ́ ni nà ẹ wọ́n gbọ́ ọ̀rọ̀ wọn pé. tí ẹ máa gbọ́ máa gbọ́ máa gbọ́ sọ pé kinní kan in tó pa mí lẹ́nu jù lẹ́nìkan tó pè mí ó lóun wá wá òun Orísun <laughs> wọ́n ní kí ló ṣe lówó òròwòrò lọ́nà. nọ́mbà twenty two. coca street orímọ olóògbé o twenty two coca street ni ọ̀fun orímọládé bus stop ní college road ah, ah. gbogbo ẹ lóhun àfẹjọ wẹrẹ kó máa advice ìyá zulia lọ́nà tí ò da lọ́nà júlẹ bí kíní uh, correct address wa gangan tó jẹ́ ti olúléeṣẹ́ Orísun fẹ̀yìntì ẹ kó ẹ̀bùn wa fún wa mm. abẹ́fẹ́ wa polówó lórí ètò yìí ẹ mọ́ wulẹ̀ forílẹ̀ ọ̀nà òwòrò mọ́ òwòrò ṣe ibi tó lulẹ̀ iṣẹ́ wá wà o nọmba twenty two Coca street ọmọ ní fọládé bus stop college road rẹ̀ ẹ̀yà wọnú ẹ̀yà wọnú street wa ni o. ẹ̀yà wọnú street wa ni o. ọmọ tó tún dùn mí ni pé à ń kọ́ sọ wípé òkè táwọn bá tiẹ̀ fẹ́ wá sí ọ́fíìsì pé àwọn ọ̀nà mi ò fẹ́ wo àtúntẹ̀ àwọn iṣẹ́ wa tá à ń ṣe lọ́kàn ìjọ kan yìí ah, ah. pé báwo la ṣe lọ́wọ́ lórí láwọn ní. bíntì ni ìyẹn ló kéré jù ẹ lè kàn sí wa ní gbogbo ẹwọ social media platforms wa pátápátá lórí YouTube, Facebook, Instagram. Hmm. Orísun TV ni hmm. lórí wẹ́bsáìtì wọn kọ it's www.orisun.tv yẹ́bà. ládàá lọ wò ń bẹ̀. tẹ́ bá ti débẹ̀ gbogbo iṣẹ́ wa lẹ máa wò back to back àwọn drama wa lẹ máa wò tẹ́ máa rẹ́rìn ah, tí yín ah. máa dùn back to back. ìyẹn tí wàá dùn ẹ ṣé ẹ rí ẹ̀yin tẹ́ sọ pé ẹmẹ ń tẹ́ máa bèrè lọ́wọ́ ẹ báyà owó wa wọn báyà òun ẹ̀yin ẹ kàn pè mí sórí zero eight zero six seven two zero three nine three seven hmm. zero eight zero six seven two zero three nine three seven tàbí ọláyímẹka babs lórí facebook tàbí àtàbàtúbú abẹ́rẹ́ orin lórí facebook page mi <laughs> at àtàbàtúbú lórí instagram àti à bí à tú èyí ọ yú bí yù àtàbàtúbú ẹ bá mi sọ̀rọ̀ nìyẹn ẹ má gbọ́ wọ́n ní wọ́n pẹ́ mọ́ o ní ẹ bá gbọ́ lẹ́nu àwa mi sọ fún omi tán máa gbẹ̀ sí. ẹ lè kàn sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ni ìyàndá lórí facebook lórí instagram at olórí olúwakẹ́mi ẹ lè kọ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two eight seven eight six zero zero five lẹ́ǹkan sí zero eight zero two eight seven eight six zero zero five ẹ má gbọ́ ọ̀rọ̀ wọn ni wọ́n pé direct direct short two direct tó ti short one. olórí súnmọ́ ẹ fi hàn kan ẹ̀ kí lẹ fẹ́ fi hàn mi. ṣáà súnmọ́ kálí mọ̀ yàyà sẹ́fì. mi à lọ́jọ́ pati wo pati tá a lọ kò sí jàmọ́ gbàgbà pati wo tó o fẹ́ràn ẹ jẹ́ kí ẹ̀rọ rẹ̀ oúnjẹ pati ló dùn oúnjẹ rẹ̀ rẹ̀ kí ni kí ló ń yà. jẹ́ ká rẹ̀ rìn jẹ́ ká rẹ̀ rìn pose bó ṣe máa ń pose jọ pose jọ mm. dájú like this do like this. ó wà lẹ́nu tó sùn ewu lẹ́nu tó sùn. bàtà lọ pati tí mi ò jẹun tẹ́ ẹ sọ pé ó lọ. ó kí a máa lọ fún pa wàǹkó lé nìkan ju ta wàǹkó ẹ̀tàn ẹ̀jọ̀ ẹ má máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ̀gbọ́n mi ẹ ti dàgbà irú yín kọ́ ló ń tán gout àwọn ìwà tá à ń sọ náà rèé irú yín kọ́ ẹ̀jẹ̀ yé. ó bàjẹ́ ó bàjẹ́ lẹ́nu ṣìkòtì ebé mi mo fẹ́ra mi wọlé tí mo bá bẹ́ẹ̀ ya sẹ́fì tẹ̀ gbà fún un náà pé yá àsùnìyá pé yá àsùnìyá tó bẹ́ẹ̀ pé. aláìsí ìjọ mo tẹ̀ bínú lọ náà fẹ́ máa tán gout ده كشنطة